ìran àwòrán kẹrin Adam àti eha gẹ́gẹ́ bí ìwé ti họ̀kóyá ní Genesis ewo kínní ẹ̀hìn kẹrìndínlọ́gbọ̀n kó ẹ̀hìn kọkànlélọ́gbọ̀n Ọlọ́run dá ọkùnrin àkọ́kọ́ àti obìnrin àkọ́kọ́ ó pè hàn Ádámù àti Éhà ó mí àṣẹ ní ewu gbogbo yóò dá kánkó hàn ó dá ọgbà kan lúkàlúkà kakó ŋa yín kara kára dó mẹ́ ọlọ́run àárín nínú ọgbà a bá ŋa hàn ọlọ́run ya olùkú ŋa ọlọ́run ń ŋa àṣẹ gbogbo èho èyí igi àánú ọgbà dé ihò àmọ́ yọ kékeré kọ̀ ọ́ so ọlọ́run ìyá àpè kásálàyé kó kari kárí àjẹ ìhòòhò ọlọ́run rágbẹ́ ìdọ̀jẹ̀tì àṣẹ hìn ọlọ́run àárú òhì ọlọ́run yòó kó ŋá tèbá tó yá da aŋa àŋá aŋa àŋá ru. rú ya yà adamu ati eha éhà wọ̀dé nú ọgbà lúkàlúkàté dẹ̀gẹ̀ ọ̀hánrin gbogbo ti da ẹ̀ṣẹ̀ tó wá ti pín àyà nọ́ra ìhẹ́ ọlọ́run torí bẹ́ẹ̀ òǹkà ti ní ìrírí ìlera àyẹ́ńjì àti ikú.